بالله الرحمن الرحيم وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم بارك الله فيك جزاك الله خيرا وأحسن الله إليك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 يقول الله تعالى مخبرا عن المشركين في في تعنتهم وتلبهم آيات آيات دي الله أكموا إذننا أتكم دواني تا أت أنني تتركي وجوهك إنني كوهنا جوها كما نكالي أدو يوهنا دوم amọ́lọ nínú ìlẹ́dùgbẹ̀rẹ̀ níbi muhammadu ta amíkà gírífà ọlẹ́ nínú ọ̀gẹ́lẹ́kù máa plan máa ọgbà níbi kò máa níbi yorùbá aláwọ̀ akọ̀kọ̀ rẹ̀ ń aláwò ìyàdó tẹ́júgédé ká níbi kí àdúgbò wọ́la ń mọ̀ máa anẹ́bí kọ́la ń ìwà challenge ẹ̀nà dó omijẹ́ na báyìí tí omijẹ́ na páyìí tí omi na dáadáa bá kẹrẹ̀ gúnmẹ́ na tí omi abáyìí tí ẹ̀nà ọgẹ́lẹ́ mọ̀ mi sínú tó dábálẹ̀ wọ́n yọ́ mọ́ láyà máa káàkiri dọ́wà yẹ́ni wakọrụ mnalonalo maka n'oge ọjọọ o yoo kọ lawulaa ọnzel ale yi a y'a tụnyere rọbidi e anwụ nye e ọjọọ la e ni ji kima mama ara ma ya ama adọŋ adọŋ ọ bụ ị kama n'ebe gidi gburu. anabi sọ́ọ́lẹ́hù òun wá pààyàn kúrò ní anabi musa ìwápọ̀ pa ìwápọ̀ wẹ̀dù tó yẹ ìyá ìmúdúdú ìfọ́nà ọmọnàgbàyàn ọwọ́ bá a àmì tẹ́sà àyájẹ a abẹ́lẹ̀ ẹ̀wọ̀ ẹ̀tà níbi ọjọ́ ìtà níbi ọjọ́ ìjẹ́ à kì máa nà ń àdúrà ọgọ́ bí lẹ́kọ̀ọ́ hàn ní ojú ọ̀rọ̀ lẹ́ka màtí àkàlẹ́ òye ń kọjọ́ tó rẹ̀ kúl anábìyẹ kí kàwọn má ó kàwọn mẹ́kò mìíràn ayá àdúwán ó kàwọn mẹ́kò nẹ́wọ̀n owó wọ́n ìnámọ̀lẹ̀ ayá tó ẹ̀yìndà wọ́ a máa dóhùn ọlọ́ọ̀lá tó papò kàmọ́ kàmọ́ níbi lẹ́dún tẹ́kù mẹ́mú lókàún tẹ́kù lókàún máa wà bó mẹ́rin ọ̀dẹ́dẹ́ wọn pọ̀ yọ ìdẹ́ èyí kì rọ yé ìlú àdóyẹ ọwọ́ ọdún èwò rẹ̀ dọ̀wà wọ ìnáma ẹkù mẹ́mà dé ana omi fa nàbí rùmùbí adùfẹ́tì ń ti adùfẹ́ gidi adùfẹ́tì ejigidi sáà ńlá wọn ní ṣe ọyọ́ wọn dàdó wọn lé ọ́ mi òun mẹ́lẹ̀. Mm. amma nabi mata shaleji amune kakuna denga wuwu wan amune sadole nga wuwu ata maoba nga wuwu kama kafiri kuma wa challenge nabi kanibi kia nga wuwu duaba e duwa ya nabi leba fitina talubi uduru sona nabi na mena huwa bikinan watakada mado mujizatu rasul watada yaluti 700 pages sa mujizatu rasul amema huwa huwa huwa huwa kilola nabi muhammad sallallahu alaihi wasallam ki adunga ki e eh, anabi omi to ojo mi si o ma gbẹyin ọtakada lẹpa kpoo obele ga anọgidel ịlụ naba ụwa e imamlbhake amau aadụaụ aadụa dụha kakị a na eenyebe ete ọ ke dị taak oi lu dlụ awa amimlaktaka oji del lụ ba ụwa maceua ami dalailu nabuwa keki jene duhu ki wu, dɔgbata kuma bia nibi iru bi malika nibi bi te lɛmɛ ki lɔla nibi duhu ɛŋa wowu ki lɔla duhu ŋa le ka nya le hɔn do na ɔyɔ mu na catholic encyclopedia christian ẹtìní ilé ẹ mọ́takàdé lẹ́bi ọwọ́wọ́ pirikiti tó dún nẹ wí lẹ dún kí o dún nẹ olùkàwọn dí ọtakàdá lẹ amẹ́wòkè lọ́lẹ́ nu lẹ ọ̀nẹ́ lẹ ìyí ọtakàdá lẹ a máa dún à báyìí ṣe dá kì fún alu abe kì má sàbàpà nù abe àmàtsọ́ de lẹ. àbẹ́ àmì kírísítẹ̀n lẹ́ ìmáṣẹ́ṣì ìdúdán ẹgẹ̀ bàkà níbi ìwúwó owó kọlùkàndé bible evil deuteronomy chapter 33 verses 2 owó mount paran kọjọ́ don. alánìrin tọ́dọ̀dà kó ewu wó lọ́dọ̀ òfánà ọjọ́ anya tàbí òkú ewu mount paran kọ̀láhùn david deuteronomy hàn mount paran geographical location ń ìdó ìyá nà ẹ̀lẹ́ mákàmìdẹ́ wó ilẹ̀ anábí mẹ́rin fi hálò lẹ́nu haka kọ́wẹ̀ ìdìkà níbi sáré kọ́ yàwó ineke wee olu amune ja titse ago yaa emi ewu amutɔbo kobia egbe kuku kpɔ ago mela odu yoo buyɔ kpe kuku ekuku ɔhun dɛ ekuku bɔlu yogo yogo yogo yo yo yo yo yo ikɔ nebi alo kole gbeki agbo kele wu jɔnma agbo kele wu ba. mgbe oge ya na nwoke da nwa mgbe eyi ni disko ẹ̀wọ̀n òtútù wọn dókìtì èwò yìí ànẹ́bìsí èwò àdútàlẹ̀ alókè òkò èwò ògbókè anyagwù uwó kí bible ewu fún èwò lẹ́nà níbi anyagwù uwó mount paran ọmọ ànẹ́bì fún n'i angel gabriel muhammadu illiterate malaika jibril aba níbi jẹ́nẹ́ i'm illiterate on later imeje con imeje ban he attend the school do my man he anabo school do gewa address hun he attend the seminar do my man imene mado malaika jibril hun he amoluka o my man jos ili agbado yale pa nàìjíríà wọn ti yà á kàn wọn. اقرأ يعني ما أنا بقارئ أميت أباوتين يقولوا يعني اقرأ ونمتا يعني بفي ودلولو نمدو تاني اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم أيام اللولي أما هيك

mari kurani wane wunyi baitul izza ye wujale ye jodudu aba ne bide lenga ona ya wu osuma fa go wate barabi al awwal ki malaika jibril on si angel gabriel ki kodo akare ba ne bide ya kati ikraide elu ki malaiko ya takbara nei anabi komo iye kekere boya oyin ola ti ya ya ola ngaga ya kamo ya bubo ki yomo zamiluni zamiluni nama ko gumi gubo inni khashitu ala nafsi e ka na de ji ni enwa ya kan o ya un tonu bla ti de gada ma onubila nabala misem onubila pebeji philosopher onubila a well disciplined woman olawngite yarara yani lam yakun illahu liyakhzika egba kan yani kala enu koduka jo yolen etene ko jo ate okata misem isoli amale o memele mel lo kanibina ẹnẹ̀kì nálẹ̀ ọ̀rẹ́lẹ̀ yáàdì júdá tó kàtàánù bàkú yọ gbàgìdé júdó ìhọ̀rá ihu onòbìlẹ̀ ìdáyé ẹ̀dọ̀ngá níbi pàmùkọ̀lá mẹ́lò ìnàkà lẹ́tọ̀pẹ̀rọ gbọ́ ìfà uwe ẹ̀sẹ̀ ajẹ́ ọ̀nùnú yọ ẹ̀sẹ̀ ayé ọ̀nùnú yọ wani ẹ̀tí àdókọ́lá gẹ̀ẹ́tí akọ́lù èmi kọ́lù ẹ mọ̀mọ̀mọ̀mọ̀mọ̀ wọ́tọ̀ àrínú màá ẹ̀tẹ́nẹ̀kẹ́ ń àgàtẹ̀kọ̀ ẹ̀hún dúkì mú di gẹ̀ẹ́tí ọwọ́ ẹ̀nẹ̀ dúkì lè dù ẹ̀ sọpọ́tì gẹ̀ẹ́tí kíkọ́ wáyánì ìṣòlì àmẹ́hún mẹ́lú ọmaye atami èékì sí kírísítẹ̀n mẹ́gbọ́lá yọ̀nyọ̀kó kírísítẹ̀n èékì mọ̀ ní mọ́ngà náírà mọ́ngà pound selling mọ́ngà dọ́là mọ́ngà ohun òtẹ́ ní ẹni múdà tó kìí yóò kémẹ̀ tó yíò tí làgbà ń ṣe wú látàá ŋuti kristian ŋiti ite mota kada bible biti biti ya quality al arab kui hebrew wal arab yengwi wa yeni o komile wo mayatami en ki leader en ki leader en ki leader yenene tane bi ato yo ni christian theologist on la ngite mbeki mota kada nyo ngene ngite iyo takata ki moy christianity yonga ngene enene ki tanebi muhammadu to yi ka nebi du lugbaun ki lile yani hadha namusu kana yanzilu ala musa egide sis ene secretary ojo kojo apora nebi musa ki awaju si ojoro ene lewo bo onu ti ọjọ́ angel agbójí ya màláìkó àmì ìdìbò yọ ọjọ́ yìí òun ó gbó ẹdọ́mọ̀ ẹnà kọlà dẹ̀ christian òun mẹ́rin ó kì gbà níbi muhammadu dọ́gbà ń gbà níbi muhammadu christian òun ó yí òun á níbi àbájọ yìí man sallallahu alayhi wa sallam ẹ mà ní sàbọ̀wánà ìṣẹ́wọ́n ẹ òtẹ́júgẹ́dẹ́ àti ìyà méjì lẹ́dọ̀ọ́jọ́sí tọ́dú ikọ́ ní àgbà ń dábàrà kàtíkàrà tó ń lè gúdù appearance bí àwọn ogun kọ́dọ́kọ́dọ́ dẹ́ ń ẹna ẹni reverend father the theologist akadẹ́ ẹni kì wúgbò wẹ muhammadu yíba ó ní tí ọjọ́ ìkìjà àmà níbi òyìn ìmọ̀láíkà lẹ́dọ̀mọ̀ olùsọ yóò yà yá dẹ̀ẹ́dẹ̀ ó ọmọdédé ọ̀rẹ́ ẹlámìkè ìkòkò bèèrè òyí anya tí ó rìgì jí kúmà ẹnu kẹmẹ́wọ̀ ìdú tánàyìn ọmọdédé ọ̀rọ̀ ẹlámì kúdéwò páyómi tó dá tó yọ yà gbógútìkútì náà yani la ansurannaka nasaran mu'azziza umade uboki mada tekomuwa nebi umadola mikitogwe ogoduki adaki mudango mi fama kaviri ki anyan dowe luna yewe manedu bi yewe te eyo bai eyi ti kristo na kolanga nebi de yani aba mokurizi hana jamu maano ibe oite يعني كلا لما يأتي أحد بمثل ما جئت به إن دودو كنكنا أولا كنيانا إذا كيانا كونكوبي وجولا بيان سيدك ما يارتانا كما شولا كما مدك با كما نكويو كما مدانيا وولان أو كاتوك يوهي كده onge ma dị ọrụ ịla nwa ikole onge ma dị ịkpa obi ekwuwa chuka onge ma dị eme ibejie kem ka ya dagi mụda nwa mkpa ma kaviri enyi anya hapụ mkpa n'ibi alụ akavi alụ kristian ihe a n'ibi gbakwa oyi kristian eke naira monga ongitin eke apostle naira in the name of jesus in the name of, in the name of jesus my god say You have to contribute for him. Bear in mind, my Lord is not Lord of 50 naira. It's not Lord of 100, it's not a power God. Donate for him in dollar. Donate for him in pound sterling. Tọ́ṣùgbò lọ́gẹ́lẹ́gà tóbi lóyé tèmi. ọjọ́ kí máa nẹ̀rẹ́ jọ́ dánwó wa tọ́ ẹ̀hùn kìdó àká níbi ṣoníṣọ́ ọjọ́ kàdẹ̀ ẹ̀ àgé history ó yálè kọjọ́ dà níbi lòlòdú tó yálè rí ẹgbàgìdà e bí ágì akọ̀là lẹ́tà mi káfìrí àjọ ìwọ̀n àyà màkó yẹ wà dókè àmọ́ àkóyẹ àmọ́ àkóyẹ rídà rídà mẹ́yẹn ona ke kwene ya kele ti Jerusalem o oye na rida rida mejer kama e ka ke kwi makka ogo ti Jerusalem udumini nga nga muda bia udungo jo ne he e ka ngo ka ide rida jugede na ya ti jugede ke mo meanwhile afi mecca ti Jerusalem is over two 1,226 kilometers. òun yóò dẹ́bẹ̀ẹ́ wọn jọ́dá níbi ilẹ̀ òdólẹ́ ìdá níbi ilẹ̀ tí ó yálẹ̀ ìnàbíà ẹgbà ka níbi kọ̀tàkàdàkì dáhùn nù heraclus òjẹ́ nígbìṣónú kìdí constantinople kì headquarter yàmì christian ilẹ̀ ẹdí turkey kọ̀lẹ́pàá pọ́ kane bi dota da ni khalifatu dahiyatu kalbi kidomu ke ya mi islamu ba ona mi kristiani la ba ko ngonu le ni amadu bo yele ke do yama mi anyanya ere ra mi so ye me mo am am minister am minister of defence yana me just ma mi so ya ka gwechi kamele to yan amara kama ya ko e umbu yele papako kamele mu kama mdangu emi ẹ̀wọ̀n kà máa ṣe ẹ̀dẹ̀ oónú ilẹ̀ àti oónú intelligence yẹ́ ìtọ́gẹ́lẹ́ náà máa ṣe tán àmá ká máa wọ examine dá ká máa kọ́lọ̀ ẹ̀lẹ́pa àwọ̀lọ́ láti akéka máa dá máa ṣe lẹ́lẹ̀ mẹ́ bó máa jẹ̀ ní náà adúgbò mọ̀ dúgbò fi yẹ ayá ya yẹ́ kó yẹ́ ni mẹ́kà ọmọ ẹ̀dúnmọ̀ mọ̀ ohun anakesi spokesman amanyaya ohun ṣàgbójú àmẹ́nà òjà bẹ́ẹ̀bì ajá níbi òjà mọ́kàí agbójú àmẹ́nà òjà níbi ohun dájá ìmídẹ̀ ohun onúmàdọ́ọ̀mù wá kítọ́ ìnẹ́ni àníbì lẹ́ ẹnẹ̀kẹ́ níbi gbogbo kíkọ́ tákàdá adọ́ àmì báyìí imamu netkata kojo izini yani ya abonga ya metkata jo ene kede ko nganya tele nini eh mi duro ameka mengba melalo ngizini to nini lola nebi alia nebi olu doka nebi ado olu boki yudo alkolofa nebi de abu seun de oidu gidu ko kabu sufyanu du abu sufyanu ki ado yi ye onga onga fo onga onga le konga yari ngala konga emi ka foji konga oronya nebi alo ki ale kene ki mam so ya ko kama ya nebi mane yo ko abu jele onga de yi ya ba konga emi aro kamare ko pamele pere yi ke amunda bate history kama ya ka kene mingu hachi ye nene kane ya to konga do yi konga mona to konga ni ke mi roya ni bi muhammadu iya mola kana to ine ne konde do iyane ye wa me du ke ata ma wu wiro a ma pele yo yo ka o du ma yo ko yo na wa ko ta ma ko e ko e ku maka ya me mi keke náà ó dùn èmi wọ́n yọ ẹ̀dẹ̀ lẹ́kọ́ ànẹ́mí kó èrò àmá ti mẹ́ ní kẹ́ẹ̀dẹ́ gbogbo péjì ẹlẹ́mẹ́bí èyí lọ́tẹ̀ wá rí yí ẹlẹ́dẹ́dẹ́ lẹ́tẹ́júgbẹ́dẹ́ ńláma kẹ́ni mí ẹ̀ tẹ́tẹ́ jerusalem

ohun ọ́nà onye bethlehem onye jerusalem ke masalasi ile ke dagogide ihe onye ma ma kọntrol ikole e onwe adachi tentede ka na ọ na-erekpa kpoke bụ na ka onwe anya adachi ta ka ọ na-ele onwe ya rekpọla m onwe odulehi amajọdan amahụ na-arekpakọ ya bụ na-ale kama ya ọ na onge wako ngarona onge neke kore tako nga dami security omu kama ya bo urona yo emu nga kore bona hiki nga kuiti ogoi okpapa mi security duk mawado yona kama ona ire ene maka marjane turu ima mubeyo ene ele tene maka tonu hira, hira cross dó màmẹ́jú haro gọ́vọ̀nà e jerusalem ti wákọ̀lá abájọ́ yìí náà e tó àmà ṣe ká máa rọ́nà iba ama ọmọ ìgbé àmì kápẹ́ntà dómù wá kú máa gọ́ọ̀nà ẹ̀hùn ṣókè má jẹrẹ ní ìdábà na wó dánlóyọ́ ọ̀nà ìmá náà ama a máa tẹ́rẹ̀ àyà máa fi odudu. kama koni kirona igbogbo tako yo enwai nwo dudu na ikodu edu gidu ya e mi security ba mi beje onu bo ngaka de o edu ko ngadu ba mi beje mu ba mo nuka emero ngola ba mi security taka mako yo olo masala ti jerusalem o la lo kenele okute le kate okuta le kete o ngeli sign madanya dako kàtí màá dẹ ń kàró èmi ò dùn ọjọ́ ní àwọn lẹ́màá ń dàmú tún mẹ́wọn ọmọdún lè mẹ́ mọ̀ ń kà ń àmọ́ ṣẹkúrìtì ń kàtí káì àníbi ọjọ́ kẹ́wé ní òdùn nínú àníbi ọjọ́ kẹ́wé màsàlásí máa tẹ́ dé òdùn nínú ẹn tù kí kà máa ṣe ká máa rọ ọ̀nà tó dún kẹ́ẹ́dé ní wọn náà lẹ́ẹ̀ má jẹrí ní dọmọ gbogbo kẹ́ẹ́dà yẹn lẹ́rù mí wọ́n á anébìsí burọ́ kọ́ òun náà ẹgbẹ̀bọ̀ àdísì bukari pàí muslim pàí bẹ́yẹ̀kí máyí musnad imam ahmad ibn hanbal yìí bùrá kàdúró yìí hìlọ́tún kìdọ́lù kúta betul mọ́kọ́dẹ̀s tákì lulẹ̀ ìsọ̀rọ̀ yìí tákì dàbíyá ohun ọ̀nà gọ́gọ̀nà yìí palestine ní ẹni ń ká ń á mi ẹkẹ́ mẹ́ya àmẹ́ sàkúrìtì òkàlá ọlọ́run e e e ma ka ìdàbẹ̀ kíjọ ọgẹ́lẹ́ mẹ́ ọgẹ́lẹ́ mi ẹ̀dẹ́ ògùn ẹ̀ka na ọjẹ́lẹ́lẹ́ jẹun ọ̀làkẹ́ nẹ̀ ẹ̀ẹ́dàgà kàkẹ́ nẹ̀kẹ́ ẹ̀dọ́jà máa ẹ̀ta níbi lẹ̀ ẹ̀ẹ́wẹ́ ní òdú kalẹ̀ ọlẹ́kọ̀ọ́ máa kà fún adúyá yìí kó máa dókè yín ọ̀là mma máa máa kẹ́ nẹ́bẹ́tẹ̀ níbi ṣe imu gbogbo kìákìlẹ́ta kó máa máa nìsọ́jà kó yẹn mú máa níbi kó mẹ́nẹ́yọ́wọ́ tọ́ ń kọ̀lẹ́lẹ̀ wọ́n dúdájú tọ́ ji tó yọ onú tẹ́ abájọ dẹ̀lẹ́ ìlú nẹ̀búwẹ́ kí lọ́wọ́ àmì kírísítẹ̀n dò ẹ̀kọ́ nù dẹ̀ ẹ̀kẹ́jì dẹ̀ ìyẹn anẹ́kì pẹ̀lẹ́dà kí aká níbi olùsọ ojú ẹ̀ẹ́dẹ̀ mẹ́gọlùkà mẹ́sẹ̀rọ̀ ọmọ ọwọ́ kàdíjà ẹgbàgbọ̀n reverend father kì nu yín dágó anàkì góyà òdu kọjọ́dù wọ́n àkàmù nù yòkè dá wá yá yá ibà àníbi ọjọ́ ẹ̀dẹ́ àmẹ́lẹ́ ẹnẹ̀kì ayáta níbi òtítà lẹ́ẹ̀dẹ́ òun yí tako òun wọn ṣe ọ̀la kì í má sábà gbogbo dún yín màmá dání. ẹ̀gbọ́n mẹ́yìn lẹ́yìn kú máa yọ pé ọ̀rọ̀ yìí àmì kírísítẹ́n kùbókà wọn náà yẹn la ọ̀nà mẹ́ẹ̀ màá sàmì sọ́jà mà wọn náà yẹn la dùn kí gàdàgbà kí gàdàgbà kí gàdàgbà kí gàdàgbà ẹ̀hùn lẹ wọn ẹ̀yìn kà mẹ́hùn lẹ yẹ́nẹ̀kẹ́ ẹ̀ta níbi òtítà lẹ́ẹ̀dọ́jẹ̀ èmi.

ṣẹun ló gbé wá ìṣẹ̀dí ọ̀rẹ́ máa yọ̀yọ̀ lùgbọ́nkó náà nẹ́dọ̀ ganẹ̀bá ìṣẹ̀dí ọ̀rẹ́ máa yọ̀yọ̀ anàmà gbó kàkà níbi òtítà lẹ́yà yá tó jẹ nẹ́yìn ẹni anàmà òyà gbó kàkà níbi òtítà lẹ́yà díẹ̀ múnú yòóyí ohun ìdòmáyí ìwà rìsíf máde ohun ìdí ètè yà muhammadu mẹ́jú máa yìí ìyìn àkà wọ́n máa abe edemu we yo manga edemo ya kai we miro ato yo kristian ya kai ya kama bi tolibi yuwa he miro ato ma e ede de juge kristian abala de ato me e iba e juge on abi tolibi e gaskiya umi pata uni e na ta ata kuba ne me tungi jo mi pata uni e na ta ọmọ ọmọ ọmọ ẹni ṣọmọ ẹmì ìṣẹ́kẹ́ ìhìn ah ẹgbẹ́jẹ̀ kọ̀lá yìí tọwọ́ mẹ́gidẹ́ ẹba àníbi òkúta lábẹ́ ẹyẹ ń lè tó yá nẹ́gbọ́ mẹ́pẹ́ yóò rán lóye bá àmì yíò rí mamdu pa àmì yíò tẹ́ta néjú ẹun kì lọ́lọ́ mẹ́gidẹ́ ìlú yìí bá kì á yẹ́ lọ́lọ́ ìlú yìí bá ewọ́n kí mú dọ́là mẹ́mẹ́ ìmọ̀ ìyá yá lè dòwò ŋàwọn lẹ́mú mẹ́ àrẹ̀bùyà lè dure. rẹ̀ it is a marvel word of God the kingdom of God shall be taken away from you people of Israel and given to another nation a book of Matthew chapter 20 verses 43 to 44 kingdom of God shall be taken away from you and given to another nation. Another nation that is Arabian nation. I Ẹun lẹ́ẹ̀dù ọlọ ọmọ ẹ̀dẹ́, yẹun ọmọ ẹ̀mẹ́mdù young tó yán lọ. Àmì yẹun yán já nẹ̀ṣàm, àmì yíò ẹ̀lẹ́ ẹ̀mẹ́mdù pàtó dá èyí lọ àmẹ́lẹ́. Ọjọ́ ọkùnmá níbi lọ́la ní Kírísítẹ̀. Ìyọ́ ọwọ́wọ́. mọ̀dà níbi ìdàbí kú lẹ̀lẹ́ àmì ìyíwé hà èé kùrá ní dẹ́mẹ̀ àmì ìyíwé hà àbóyà níbi adéèdùwé mẹ́ àmì kírísítẹ̀n yẹ́ àwọn ọmọdúwé tí a ń gẹ̀mọ́ta kàdà dẹ̀lẹ́ ìlò nẹ̀búwà àmì ìyíwé kàkà níbi ìdẹ́ yóò àníbi òdé dálá dẹ́ yóò èé kìí àmì kírísítẹ̀n detect detect detect dọ̀gbátàkà níbi wájà níbi mú ìṣẹ̀kú e agama kafiri ubeyi umaka nga machale janibi muhammadu akini ijanibi ojo kese ha elime ene kojo bo cheda lono wo wa kumu be amugutu abe akafiri akini ko amakai sanu jojo ngezi ha abẹ́rẹ̀ kẹ́ máa nàdúnrà kẹ́ lọ́rẹ̀ lẹ́wà wọ́n yẹ́ ni àníbì ẹ̀kẹ́ ka ọmọ kúrì ìnàmà ayẹ́tẹ̀ ìndàlọ́ a máa dúnrà tójòjòjò ọgbọ̀ ọjọ́ أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب إلا عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم أولم يكفهم أجيب ما جتني إدوك جابوا ما جكما بوني أنا أنزلنا عليك الكتاب أوا أمتك درواوين وتكد إلي يتلى عليهم ما أقبعهم من أما نتي ما أقبعهم مبوكي ناكلي كيبي أمونا ما تجيجو جالي ẹgbà kúránì kẹgbà ọmọ ìwé ọlọ tákàtà tó kìsọ náà ilẹ̀ kọ màmá mẹ́ẹ̀ ọ̀tẹ́gàdé ilẹ̀ yìí káàtẹ́ yìí inú ìrẹ́lẹ́ká ẹnkì dúyọ̀ tákàdé kò àgbà ọmọ ìbá lẹ́rọ àmàtán èyí omi ìṣe wọ́zìkírọ́ aṣọ̀rẹ́à tí a yóò nà mọ́jọ́ ìṣe àmọ́ ń dà ṣùgbọ́dú ní ṣédé lẹ́kọ́ mìíró ṣédé mú bẹ́ẹ̀kì nù kẹ́dọ̀ nọ́jọ́ a gba alùbẹ́rẹ́kà fáànì ọ̀hún ayé wọn mọ́ kàkí àníbi ọjọ́

eyín dẹ́rẹ̀l arkọ̀kù ẹ̀wọ́ mọ́lẹ̀ ìdọ́nà yíya wá ìgbọ́mọ̀ ní kùrà ní àgbà máàmà kóhùn ìyàdọ́ máa wá ohun ìsewó rí ọ̀ ìtọ́ọ̀gù ẹ̀bíẹ̀bíẹ̀ náà ọba ìlò gbítìgbítìgbítì ọmọ ẹ̀hùn kìdí ẹ̀dọ̀ wí mú gbẹ́yàn tó dẹ̀ ọmọ náà gbàtí bọ́ rẹ̀ rẹ̀ amájá rẹ̀ fún ajé màmá ẹ̀rọ lára fún ẹ̀hùn kì bọ́lẹ̀ yẹ́ tó kọ́ ló nẹ̀rí ilẹ̀ ní ẹ̀jẹ̀ náà tẹ́lẹ̀ ká mẹ́fì mú

ọlọ́rin dọ́wẹ́ wà kò lẹ́tàn ọlọ́rin dọ́wẹ́ kò ní fẹ́nà mọ̀rọ̀ ọlọ́rin fẹ́nà mọ̀rọ̀ tọmọdógún méjì àti ìkọlẹ̀ ọmọkóbíà tí ẹlẹ́rọmọ̀ ìnẹ̀ kùránì gbígbọ́ òun ìgbì islamu òbílẹ̀ olùmọ̀dọ́kín negros ifo history LTV History Catholic Encyclopedia onu nebus ẹtúlẹ̀ àmúnú lílelíle kì yé ìhìlẹ̀ yìí ẹnì kí gbẹ̀yìn onu nebus ni onu nebus òun máa dúdú kí àtàmà òṣonú oyá àná ẹgbọ́ka níbi ẹ̀ ní mẹ́lótó yá àná abáṣà tudu lukacha wabami kakumu la kikristani ngichi magogo mega kikristani kibumi islamu kweyo ruduko chon ateza chole awa ni mune ngode onu yoni onu ile ame atukpanu yele ma tatiye ne ale ajen tudogela bomi chon kama kafre makadu mo ya bumi mi gwe mi pa befo amẹ́kùnmẹ́mánà ìdútánà kùmẹ́ ló tí yẹ́ dà kùmẹ́ dábàá jí kùmẹ́ ló tó yà ní habasha onu ilẹ̀ onu kírísítẹ̀nì ìṣe ọ̀nà àngẹ́jú ìbìtàn anábìnà ló ń kọ̀lá rẹ̀ yẹ́ àngẹ́jú ìjìn kùmẹ́ ló tó yà mayájọ yà nà wọn ó máa yẹ ọ amúrò ìbùnà app mayọ̀ ọmọ wọlé débú ni mo gé ráka ògbéyàn ọdún ẹ̀kọ̀kọ́ yálé mẹ́ ma ọ ma pẹ́ àmọ́mọ́yà ka àwọn bó lẹ́kẹ́ àmì àmọ́ níbi kó wọn àmàká máa mọ́ kò yẹ̀ lẹ́kọ́ pa níbà àmì ní kejì ọmọ kàmí bóyá níbi òbí tó yá ní abáṣàlò àmá ń yé kẹ́kà ń hónú kó nú yọgọ́ ẹ̀kẹ́ tó yá ní èmi ẹ̀yẹ́ kẹ́kà ń hónú lẹ́yìn hónú ìwé lẹ́ tó yá ní èmi èmi kò mí máa mà ń ìyànà kọ́ ẹ̀ńà rẹ̀ ẹ̀wọ̀n ẹ̀ńà kuma ko wonu ke abonu ejuna ola do ma no gba won ki ye to mo gba ki mbo ko ma o mo oyi ka kuma no ya ya ka kuma da bi kuma ka lo e ge ye ma ọ ma o ko ile te u ya yan ya yi yan u yi yan ba me na riziki ma mu ko ma ka wonu onu ya ma mu ko ya ni mgbe ka ma aka ji amado ya na imi emi akpụbele ade oya ma na mede na mehe adadi na abuja ma ewo ma deyi amemadi na etobi oja na ma ama ewo kpabie ana gwobie na mera ayoye emi omi ma kụbọ gị ele oja ma emi nụ ba ma mmadụ mụ adan ka halụ ma gọdan ma gbọka akata arịka akata no onu kiri ka bido ka ma mmadụ mụ

bẹ́ẹ̀ni àníbi máa kámẹ́ tó jẹ́ nìkan ní tọ́jọ́ lè mú ìdàbí ẹ̀lú ọ̀run máa gbọ́ ọjí máa gbónú máa kọ́dà ikú wọn abámẹ́ àlẹ́gbẹ́ ajọ́já ní ìmẹ̀ ìmí kì máa tó ma mí ìtàkà ó yà ní ìmí ó yà ní àmàdàkàyà wà ohun àníbi wà ká wà

olùkámájẹ néwu yanyan ìyá ni ìyá nà níbi kìí sà níbi ọjọ́ kìí dánmọ́ òbí yíṣọ́sì mẹ́yìn ìtọ̀ àmádé àmánà níbi ọjọ́ kọjú ẹ̀pẹ́ra mọ́ ńwọnú yẹ ọmọ yá ìlò emergency bú àmì reverend father mayaba ni májọ ìlò emergency ìdílé lábíà ìlú Ola kagbọ́ yẹ àmúnà yògidẹ́ yẹ gẹ́ngù màkàdẹ́ ìhì dọ́gbàtà mà wílò emergency àbógidẹ́ mà alọ́ maka ńwọnú zafarugu na bí ọ́lì bí òun akọ̀lẹ̀ òbí àbàbàbàbòyà níbi màráwé mi yóò nú wa gbàwẹ́tà mẹ́lẹ́ nínú adó àmẹ́lẹ́ nà mẹ́jẹta kà máa ra onu alunɔ la yɛ lé abaka yi imudota ma káfíìrì yìí adume màjẹta kumara yi bá amatsadɔ ɛnɛ dunu amatamɛlɛtɛ nu dzi ma mɛtsi ya ne ma tɔ ona yɔ yi abɛ kɔ ona di yan ìnìyàn yìí mɛ kama da mɛgba mɛtɔ kato ìyàn da fɔwɔ nɛ dupi. Iyi yi roa. iwa ki meru menu ejang iwa ki meru menu ejang iwa mere iwe wanya dini ola uwe kuli uwe le anya koji o okpa koma kama zoe nene kama boka ile duje kama dele nya mene uki nya babjong kama ibe wene duma mamu

bọ́m̀bù ná tululululu náà bà mú lè yé o a lè kà má dé ẹ̀lẹ́ta kọjú ẹ̀dà níbi ikọ̀ nà ẹ̀ẹ́dẹ̀ ẹ̀yà mú ìyàbọ̀ ọjá ní ma kàkó yẹ èèyàn nù àmàká ya gbọ́la má tẹ̀nu àmàká ya kéwù dánù àmàká máa pọ̀lọ́pù bíẹ́nu àmàkọ́ nà ọtẹ́ mọ́ àmàkọ́ nà àtẹ́yẹ àmàkọ́ nà èmi rọ akọ́ nà òdè gbá abakanyaka mẹ́kọ́bá mẹ́kàbálì òun níbi àkíní tọ̀bà ká máa ra máa jẹ ayé mi nà mẹ́mọ́ tẹ́ náà máa fi dúró yó aníbi mẹ́ha ńwọnú gidẹ kírísítẹ̀nì àwọn ti gẹ̀ dodo yá na áfíríkà kó yá na mi arab àmì kírísítẹ̀n dominate ìgbélé òun yé ni ìnọ̀tàgàdàkọ níbi mẹ́ náà ume iyi ngeneka mi sura sura gbogbo ba ese sura to maryam ne o gba e riwaya ka me ikele ka ma ka ma anibi oyo epa nibi ujara ma ngonu ye ma gwelo e emergency uma da uma ye un bo ma waro yi nga mi reverend father mi pastor mo ne yin lele mbeki no pojo ma yájọ́ pàbùkálà nílàgbà ewu pàápàápàá ìṣẹ̀gbẹ́ kàgbàmọ́dé tó tó lókùnmà náà ní kóòtù ní zùtù ayọ́ ajọ bẹ́ẹ̀lẹ̀ ti nù kò máa pọ̀ tó náírà tó pọ̀ ti nù bẹ́ẹ̀ jọ lọ yọ́dọ́gbàmà yìí me mɛ bɔɔl akidane dɛ bɔɔl akidane dɛ ame hame ne ma aka ne bi omuna dɔmɔ obia ne bi yi saa ojami reverend fathers ami theologist mawaro yiyɔ mɛ mana ɛɛsɛ dɔmɔ tɔ ame akpɛ akpɔ ne bi wa ame kpɛ ka inɔtaka dɔ yɔki ha mɛ iye di kura ni aŋa ma tɔ yi kura ni ni pɔsɔn gbɔ mɛ ne ke gbamu wa ohun ìsanɛ. أم جعفر بن أبي طالب أم سورة ياسين دوجين إقبا سورة مريم إقبا كونغنا إقبا إبا كونغنا دغل بولا مريم كما نكو يوغوي eju kame ti kwa noge na hii amo na hiyo na yani christian kijo omi akoche ni wane kwa juma papo omi ni wane kwa tonugo nupa ko nugo nugo iya yone mulika daboli achana titikika yene ukinya daboli amebotola do kalugo jesus primary alke denga nibi mo nibi mele ni osiki amelo ya na ma te gbada gogo kara me ga me ajo keri anga re ka me ni amem ko en ga me ibla le la go me pali la le te ọmọdé yà nìta nìta ẹni ebita ẹni ebita mẹsẹ ọjà mi kọlá kọlá ní àmì ẹkú yà fúnmá dé kí àmì ẹmẹ àmì ẹjà mi àmì ẹmí tẹ gbadaa gbódúkìrù mẹjọ mẹjọ ẹnkọ ní ìkàdẹ àmì kírísítẹ̀ni àmọ rẹfúrẹ́fà làkúfẹ́ ìdẹ́kọ̀ọ́mí àkókò máa yú bolobolobolobolobolo lẹ́mà àrọ̀fú mínẹ̀lì hàpì tóbi gẹ̀fíà ma wá mẹ́júmà ma gẹ̀fíà mẹ́júmà kó àlọ́ ayé àti kó ìkúra e áni kàdọ̀jọ́ ìgbà tí záfàrí bí ní àbí ọ́líp kì bá yà ní mẹ́gánì ọ̀làyé ọ̀yànkó ayé àkúrá nìyí ohun àbí káàbìrì ẹ̀ tí wákàmúdàjì má kàkàrá níbi kúránì ẹ̀hùn wá ní ẹ̀ka oríta ẹ̀hùn wá ní ẹ̀kọ́ àkàkọ́ lọ́jọ́ abẹ́ẹ̀lẹ̀kẹ́ máa ní àwòrùkù wá ní ẹ̀hùn di kúránì di changes ti nẹ́dù àgbàdé òbó abẹ́ òbí ẹ̀nà ka ohun tó yá síríà yá òjì ethiopia gini amánìkékòó yọ ehun ìkógbélélẹ̀ ẹ̀hùn kìdú eritrea ethiopia kenya some part of sudan mine some part of uh, tanzania duk oya na gbọ́lẹ́ duk akọ́ṣẹ́kádó habatan lórí ṣe by egypt libya amúgbọ́lẹ́dú ìdábí kọ́ntìrì méjì ẹ̀ta ike ko kete la de juto abi mi gba ngo nu heraclus na ebolu ka won ayi ngo ko tagada yo nge mu edujo wanya gbadini ko e ma so wanya gbadini islama si ko moda we ko nge to no we ni we agboda ku gbohun ye a a on yo ke na ko ko yo ku inamolo la kikalo bola yi kisola gola te biti biti biti biti kikanunu le o onu negus kirei negus odunwe yi catholic encyclopedia de ohun tẹ ní ijó dúdú ọyọ́ kì kú anábìsọ jẹnẹ́ìzà kì tí ó ọwọ́ jẹnẹ́ìzà ìmọ̀dọ́kì sọlẹ́ àtọlọ́gọ́ ọ̀wọ́ ìmọ̀ àti ìyẹn ní ìdọ́nà jíjì anábìdí mẹ́dínà yẹ́ ni ó e e nú habata kìgbì islam ọmọ ẹgbẹ́ ìsìtìrì wọn gbọ́gbà ọjọ́ ọ̀ka ní abájọ́ ọ̀ka kó ní lẹ́lẹ̀kúnmẹ̀ ìlẹ̀kúnmẹ̀ àmúdùjì lọ́nà kìrìsìtẹ́nì tó dábà lẹ́mẹ̀kọ́ ànẹ́ká tọ̀wọ̀ sẹ́láàtì jẹ́nà ìzìnwọ́n máa ní mẹ́lẹ́ mẹ́dínà níbi dùgbò lẹ́yìn tọ̀wọ̀ sẹ́láàtì jẹ́nà ihe egide tukpayo qur'ani kama kama kafiri ubei maka mama moyo yu nikije kama yu mangote na aye mune lubi qur'ani qur'ani lana di changes kinewa oya na gbo mune de e o be ki no taka do yo ku vire o yu re ngini e e lote internet islam and Tony Blair, former Prime Minister of UK, United Kingdom. Mẹ́ni nọ tákàdádú kẹnìlágbà yọ tákàdádú gẹ̀dẹ́ ilẹ̀ àkó ìkìtọ́ ẹ̀nà yánẹ̀ Kùránì, Tony Blair. Ọ̀tákàdá Kùránì lẹ́gìdú tọ́tọ́ gbọ́ ọ̀la ọ̀tágbà mẹ́ ìyẹ́ńlá ẹ̀fọ́ ń ṣẹ change tabale tabale tabale. tabale mọ́mọ́ ma yóò dókò ló yíò london ní madini islam àgbà onúbùlá ní nìkọ́ọ̀bù ti hijabu no kolodo kàdúbì àgónò hijabu egi awana ní ìwọ́n ní nìkọ́ọ̀bù kì má tẹ́nìkan dúkẹ́ kọ̀lá ní ẹlẹ́ni tony blair méjì kúránì wá bìrú ejú ókè ìgbà gbáké owó ọlọ́wọ́ abẹ́kọ́gbẹ̀ ní ìdè òǹkú tony blair ìjẹ́ mí wọ́n ní professor google dọ́wọ́ mọ́lẹ̀ tí google nínú èmi màrùwá ìdẹ̀ ọgbẹ̀jáni tí fami kafiri maka kan kama aka lola qur'ani de ngojo aka yana walam yakfihim aida ibu majo kuma botane anna anzalna alayka alkitaba yutla alayhim awa mota rohwa wen mota dale manamba human inna fi zalika lẹ́rọ̀ẹ́mẹ́tẹ́n wọláyò tẹ́kẹ̀dẹ́gidẹ́ karùgbọ́nwò níbi iyomi ọjọ́ gbẹ̀kọ́gbẹ̀kùn ìtí ọjọ́ jẹ́ kíkùrá ní kíkùn ní iyomi wọn mọ̀nà wọ́n ti kọ́ wọ́n ẹ̀jẹ̀ akẹ́nẹ̀ ọ̀là yóò nà mọ̀ ọjọ́ àtúkọ̀ ọjọ́ ìtí ìmúdàtíkẹ́nẹ̀tẹ́nẹ̀dúnní قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون الله أكبر بوكا دمك بنك زكو مالونا kọjú pata pata ọ̀la wọn má kálù máa kọ̀lá pátápátápátápátá pápápápá pa pa abalo bẹ́ẹ̀ bá kọ́lá pátápátá pápápápápá yìí dẹ̀ ojú bẹ́ ká ló máa rú akọ́lá pátápátá pápápápá mẹ́ẹ̀ mọ́mọ́dù yìí ẹ̀yà kẹ́ ẹ̀ṣọ́ oníṣọ́ ọjọ́ yẹn ẹ̀sìn yẹn kàkẹ́ àmọ́ ètò àtúnyàn níbi àyànkẹ́ níbi ẹ̀lẹ́kẹ̀ẹ́ta yìí ṣé ká máa àyànkẹ́ láwàá pálúpálú má kẹ́ẹ́dẹ́ yìí òkọ́ lóye e màá ń hàn màá náà pà níbi ìfẹ́ màkàyé òun ọjọ́ ẹni yìí kàwọ́mà kúl kàfábìlá kàwọ́mà kọjọ́ ṣẹ̀gbẹ́jọ kọ̀ ẹ́bọ̀ bẹ̀yìn ní àgbàdé omi wọ̀ bẹ̀yìn nákún pàgbàdé mẹ́ ṣẹ̀yìndà kí mú dẹ́nà ṣẹ́dá ọjọ́ mi ṣẹ́dá gbà kó mi ṣonú ṣẹ́ ọjọ́ ilẹ̀ bọ́jọ́ mẹ́ ẹ̀hún tó ká ló é mẹ́tọ̀ kọ́ àkà pátápátá pátápátá ẹnẹ̀kì náà bẹ́ẹ̀ wá dàmú nà wá ẹnẹ̀kì wá pàmò nẹ ẹnẹ̀kì wá yóò yá dó kàmẹ́tọ̀ kọ́ àkàmọ́ ẹ̀ náà ló é mẹ́ omi pàdé ilẹ̀ ti mí dọ̀bọ̀. òun ọjọ́ kìdẹ́ yàlẹ́mu máa fi sẹ́mà wá ti wà lọ́r ìṣòǹdùkì ní mẹ́hún kìdẹ́ ò yẹ́lẹ̀ pàmẹ́hún kìdẹ́ hànẹ́ wọ́lẹ́dínà ámẹ́nu bèlbà pélé wà bẹ́ẹ̀ dó kùmà yé pẹ̀ẹ́ ń wọ́n èkìtẹ́ ń wọ́n ibìta ẹ̀hún yí wọ́kẹ́fẹ́rú bìlá tákùmà kọ̀pá ńlá wẹ̀ẹ́ náà tẹ́ òlẹ́ ikà homer ọ̀sìrún àbílẹ̀ mahmuda mẹ́nu òhù yóò ọjọ́ wọn akádé àmẹ́nu òhù ní mànà ẹ̀ òhù malẹ́ ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون gbogbo kéèkì màmá gbọ̀là níbi ní wọn gárí màmá ti kó kọjọ́ wọn kà wọn wá òbí màmá wọn gbèsè kí á ní jẹun màmá yàdọ̀ wọ́fọ̀ọ́ ويسألونك بالعذاب ويستعجلونك بالعذاب ما نانوا نبينا جو kojo ke kada zaba kere ba ma pio pio pio pio pio pio tudu elete sura ka sura e suratul anfal ojo ka ngane bi re an buewa iz qalu kumanalu من اللهم إن كان هذا هو الحق وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عند ربك فأمطر علينا حجارة فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم. الله ما يكالده manalu nalu meni o ojo ikana hadha huwa alhaq eo kanib muhammadu nagire ki muhammadu amado anibi no ki muhammadu nagire ke iso ba fa alaina hijaratan min umi lo aba mama ko yale o awi itina bi adabin alim ọ àìlẹ́bà ìwọ̀ yóò lókólókò ọjọ́ kẹ́mdà kẹrẹ̀bá ma ọ̀láyà is it logical ọ̀lẹ́yàn na ọ̀là ní ẹ̀kìjẹ̀ kọ̀ ìnà àdúrà mí ìjẹ́lá ẹ̀hùn iyàtí èmi ń ṣe ẹjọ́ ń èmi ń kíkó tẹnugede ká ọ̀rọ̀ ayé bìbọ̀ tẹ kẹ́nàdógí owó límànà ṣáàdó akíkó nẹ̀dúgbèjì rẹ̀ èé màmúdà jẹ́ ẹ̀kíní aláhùnmà ìǹkanà hádà hún ẹ̀kùnmí àǹdíká tí ọ̀pọ̀ àbẹ̀ká zábá ìwọ̀ wọ́n mílẹ̀ tó kẹrẹ bá mọ̀ ọjọ́ ni ó oh, ó oh. sa'ala sa'ilun sa'ala sa'ilun bi azabin wafi' lil kafirin laysa lahu dafi' min Allah bil ma'arij Allah yani abi fi akoyan tabi bi mgbe e kiji kafiri na ndugu akona ya zaba mano tede ka zaba makia ya kere boma odo aba na zaba le anya kukunga kere boma ojo ke kole kona mana eh ngallahu yani walawla ajalun musamma imma tieba epo yamune egba kojo bute ko rayon ne ti la ka de kojo le ga oyo meten لجاءهم العذاب عذاب ما نجوا يوم ما زبل دوا ولا يأتينهم بغتة عذاب لما وقرب ما تجري ebe kajabala anya waye wahum la yashurun mama mikulanu iya ya mama gbonenu wal iyadu billah to ni hadiye ne kadiko subhanaka allahumma wa bihamdika